حديث محمد بن عباد بن جعفر قال تتابع كلام عن محمد بن عباد بن جعفر قال سألت جابر بن عبد الله أنهى النبي صلى الله عليه وسلم عن صوم الجمعة قال نعم وزاد مسلم ورب القعبة عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يصومن أحدكم يوم الجمعة إلا أن يصوم يوما قبله أو بعده عن أبي عبيد مولى بن هزة واسمه سعد بن عبيد قال شهدت العيد مع عمر بن الخطاب رضي الله عنه فقال هذان يومان نهى رسول الله صلى الله عليه وآله وسلم عن صيامهما يوم تتركم من صيامكم واليوم الآخر من فيكم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي عبيد مولى ابن زهر ابن أزهر عن محمد بن عباد بن جعفر قال سألت جابر بن عبد الله أنهى النبي صلى الله عليه وسلم عن يوم الجمعة قال نعم وزاد مسلم ورب الكعبة حديث وقتل حديث جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما بيت محمد بن عباد بن جعفر كانت في أدوره محمد بن عباد بن مبدي جعفر ابن عبد مبدي جابر ابن عبد الله جابر في شيء وكفى تنوى وصحابة النبي محمد صلى الله عليه وسلم أتوني أتبع دار عبد الله قال قال يونس عن نبيه أتبع وصحابة النبي محمد صلى الله عليه وسلم قال مبديك أنهى النبي صلى الله عليه وسلم عن صوم الجمعة ǹjẹ́ ànábì kọ̀rí fún yàn pé kéèyàn ọmọ gbà wọ ẹjọ́ jímọ̀ ọ̀nà náà oníjáde òun níbẹ̀ ni o ànábì kọ̀rí fún yàn pé kéèyàn ọmọ gbà àwẹ̀ jímọ̀ gẹ́gẹ́ bá a ti mọ̀ pé tíra ń bá ti là ká mi ká ń kà yìí a ní gbogbo àdéhùn tá a bá rí ń bẹ̀ yọ wà nù sọ̀hìn Bukhari ó sì wà nù kẹ́ni sọ̀hìn Muslim ara mi ń zà tíra ń àfa àtọkọ ọjọ gbogbo àdìsí tí wọn wà ń bẹ àdìsí ń ń Muslim ń fi hàn àdìsí tó ọ̀la àbànú kíra àwọn dàbí ìyàtọ̀ wa àti Muslim àfa àmọ́síbí sí rahimahullah tó tún máa wá sí sí wá láǹfààní. ó níbi tí a ka àdìsí yìí máa bó ti wà wàzáàdà mùsùlùmù àmọ́bẹ̀ yẹn bá wọnú tíra àti ìmáàmù mùsùlùmù sọ̀híhì mùsùlùmù kódò ń tún fi kún pé jábìrù ni wà rọ́bì káàbà mo fi ọlọ́run ọba tó ní káàbà búra náà nàbí sọ̀lọ̀ lọ́wọ́ àlejò wọ́sánlámà àyẹ̀wò ìfọ̀mà ànábì kọ̀ fún yàn méjì yẹn má gbá àwọn ọjọ́ jimá jábìrù ni kódò ń fi ọlọ́run ọba tó ní káàbà òfin búra látàrí ọ̀rọ̀ gíga bẹ̀rù sọ yìí ibẹ̀ ni ká ti bẹ̀rẹ̀ títí wọ hadithi yìí ẹ̀kọ́ ńláńlá ní fún gbogbo mùsùlùmí bẹ́yẹn bá fẹ́ fi nǹkan dáyàn lójú tó ní ìjà àti búra ànábi ní máa ń ká àdá ṣáàlìfán fàlìyà àdìsìbìláì àwọn ẹ̀sùn ànábi ní bọ́rọ̀ ti lè wọ́ kọ́ láàtó bọ́ọ̀ bá fẹ́ búra máa ń ká àdá ṣáàlìfán fàlìyà àdìsìbìláì ọlọ́run ni o fi búra àwọn olùyẹ sùnmù àti kò pẹ̀lú rẹ̀ dákẹ́ mo fi bàrà gbàgbó nǹkan gbàgbóra gbogbo eléyìí òfin tó yẹ kó máa jáde lẹ́nu lẹ́nu ọmọ mùsùlùmí pàtàkì jùlọ àwọn ìtọ́ba tiẹ̀ lẹ́bọn nú gbàgbó ọ̀yà ń gbọ́n tó ń wí yìí ẹlòmíràn wà mú owó kọ́ìtì yọ̀ wá yóò fi sáàrin ní rẹ̀ báyìí pé adé irọ́ lóhùn yìí lọ́mọ mùsùlùmí gbogbo eléyìí bẹ́ẹ̀ bá lẹ́kọ̀ọ́ islam yóò mọ̀ pé ọ̀tà kò ìsọlọ̀fẹ́ ìdánilọ́ ìsọlọ̀fẹ́ àti ọlọ́run ni ànábìlẹ́ni tó bá fẹ́ búra pẹ̀lú àhìlẹ́sìlẹ́yà ọlọ́run ni ó fi búra àwọn olùyẹ̀sùn òtún láti sára gbúgbú dákẹ́ ẹnu rẹ̀ ànábìlẹ́ òwúbẹ̀ sọlọ́gbọ́ ọ̀rọ̀ sọlọ́gbọ́ alẹ́ yìí tó burú jù ní pé ọmọ ilé ìtọ́ lẹ́bọ náà ní ìdàgbò gangan àmọ́ àwọn kan ń bẹ tó pé kò lẹ́bọ náà àmọ́ àwọn náà bá a mú látọjú ẹ kọ́dà kéèyàn pé ilé ọlọ́run tí mo lọ mo fi búra kábàáyà nàbí tó ń gan ni báyìí lòun fi búra gbogbo eléyìí náà èèyàn bá máa ti ń jẹ́ ìsìlámù ibi ọ̀tà òfin ọlọ́run ọ̀tà òfin àlẹ́bọ̀ àwọn ọ̀tá mọ̀sán àlẹ́bí ni máa ń ká àlẹ́ àlùfáà فليحلف بالله أو ليصمت bọ́ọ̀ bá ti lè fọlọ́n búra àgbẹ̀bí ìdákẹ́ rẹ̀ òun ni jábìrù kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí jábìrù ni wà rọ́bì àlìkàbà mọ̀ fọlọ́n tó ní kàbà búra bẹ́ẹ̀ ti búra lọ àìsí kàbà búra àti kàbà ti tó tọ́lọ́lá tó ní àlẹ́bí yóò yé wa pẹ́ dákan kàbà nínú ẹ̀dá ọlọ́run ọlọ́nà àbí búra bẹ́yẹn bá fẹ́ dákọ̀ kàábà oníwà rọ́bì àlùkàábà mo fọ ọlọ́run tó ní kàábà búra ìjà ló fi mí ìbọ ìbọ sábẹ́ àti àmẹ́bí tó bí wọ́n bá búra ọlọ́run nìkan ní àti búra. nínú etí ó lè má lẹ́bọ̀ náà àmọ́ papò lànà àmẹ́bí náà sọ̀rọ̀ lọ́wọ́ àlùkẹ́lẹ̀ kọ́dà kí ló pé aṣáájú ẹ̀dá gbẹ́ ni òun ò ń wí aṣáájú ẹ̀dá gbọ́n tó ń wí òun bá aṣáájú gbogbo ilé yìí ọ̀bá lánàá ọlọ́run ọ̀bá tàbí ànábì náà ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. òpin ìfẹ́ràn ànábì sì ní kéèyàn tẹ̀ láṣẹ torí ẹlòmíràn ní wọn fẹ́ràn ànábì wọn tún bẹ́ẹ̀ má bà ànábì búra òpin ìfẹ́ràn ànábì ní kéèyàn tẹ̀ láṣẹ tó pa. àmọ́ ànábì pàṣẹ ọ̀tẹ̀lé ọ̀wá lọ fẹ́rẹ̀ irúfẹ́ wùlẹ̀ yìí ni nípa báyìí ọ̀rọ̀ ànábì náà ní o ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábi nígbà ọba ní ìdá àti búra àkọ́kọ́ ká máa sọ gbogbo ọ̀rọ̀ àti tó kó búra àti tí ò búra ọlọ́run takò ànábi takò ọ̀rọ̀ tọrọ tàì tọrọ mọ̀fọlọ́n búra àmọ́ ọ̀tọ́ bá níbi ká fi kàn pa fi mọ̀ kó dodo ni dábò yìí rí a padà sọ fún ẹ̀ ó lè máa ọ̀pọ̀lọpọ̀ wa náà lẹ́nu ìjọ jimá ìjọ tó lóore jù ànábi ó ti kún jábìrù náà fura bẹ́ẹ̀ fáwọn tó ń bá sọ̀rọ̀ ó lè fẹ́ jọ wọ́n lójú àbí orí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ lọ́fà àti jábìrù ti búra wà rọ́bì káàbà mo fi ọlọ́run ọba tó ń lè káàbà ti búra báyìí láti kọ́ fún yàn láti máa gba àwọn ẹjọ́ ọ̀tọ̀ sinimá. ẹ̀ẹ́kejì ni pé bàbá wa lànà fún yàn láti máa gba àwọn ẹjọ́ jimá ọ àlàyé rẹ̀ alhamdulillah àfa àmọ́kébísí kò jẹ́ àdààmú dínà àbí ìdìtáàkà kékeré nísìnyí òní ọ̀sà làyè irú ọ̀nà wo là nẹ́bí ti pọ̀ fún yàn pé yàn ọmọ gbà wẹ̀ ọjọ́ jímọ̀ irú ọ̀nà wo lè yàn fi lè gbà wẹ̀ ọjọ́ jímọ̀ tí ò ní kọlu àti ọlọ́run tí ò ní kọlu àti àdẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam. Abi Hurairah radiyallahu anhu qala Abi Hurairah lọ gba àdìsí ilé wa. قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول wọ́n mọ̀ tọ́jú òṣìṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ̀rọ̀ ọlọ́run kan máa bá a ọ̀sẹ̀ báyìí pé láàyè sùmánà àṣàdìkùn yóò máa jùmọ̀ á ìlà ẹ̀yẹ sùmà yóò máa kọ́bìlà hù àwùbá àdàbà. àbúrò rẹ̀ ní anábọ̀ muhammad sallallahu alayhi wa wọn ní láàyè sùmánà àṣàdìkùn yóò jùmọ̀ á ẹnìkan ọ̀gbọ́dọ̀ máa dáwọ̀ ẹjọ́ jímọ̀ gbà o àbúrò rẹ̀ ló kíyà rẹ̀ bẹ́ẹ̀ láti mọ̀ tó mọ̀ ẹ má gbàwọ̀ ẹjọ́ jímọ̀. ilà àyànṣu mà yọ̀wọ́ máa ń kọ́bìnà wú àwòyọ̀wọ́ máa ń bá àdà wù. àbí kẹ́ ẹ gbàwọ̀ ẹjọ́ kan tọ́ta àdújọ́ jímọ̀ àdújọ́ kan tọ́gbẹ̀yìn tọ́wá lẹ́yìn ọjọ́ jímọ̀ èyí ò ní pé ẹ gba àlàmísì pẹ̀lú jímọ̀ àbí bẹ́ẹ̀ bá máa fún fẹ́ gbá àwọn ọjọ́ ìdímọ̀ ẹ̀ bá máa fún fẹ́ tẹ̀lé lánà ọlọ́run àti ànábọ̀ Muhammad sọ̀nà ọ̀sọ́dọ̀ wọn èyí dáhùn láàrọ̀ ìdímọ̀ nìkan pé àwọn ìdímọ̀ nìkan wọ́n máa dà sọ fún rẹ̀ ní nàbà nàbì kọ̀ sallallahu alaihi wasallam. nínú hadithi ní ìkọ́mọ́ Muhammad sallallahu alaihi wasallam ànábì wọnú ilé ìjọ kan ọ̀kan náà àwọn ìyá ńlá wa àwọn ìyàwó ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ànábì wa rí pé ń gbáwẹ̀ lọ́jọ́ Jímọ̀ ànábì wa rí pé àsúntì am sọ gbàwẹ̀ lánàá ni kọ́ńdà la àrọ̀ gbàwẹ̀ lánàá o ànábì wa rí pé àtàkùnmíìnà rádán tó fi fẹ́ gbàwẹ̀ lọ́la kọ́ńdà la àrọ̀ ọ̀dánìyà gbà àwẹ̀ lọ́la ẹgbẹ́ bí làǹdà mi rí sọ̀dọ̀ ń bá wa rí ìwọ̀sẹ̀lẹ̀ ànábì nípa áfírí lọ́ọ́ jẹun. ọdún yẹn pé ànábì fi ọ̀rọ̀ yẹn rilẹ̀ ọ̀pá aláṣẹ èyí ò lè kankọ́ ẹni orí tó fẹ́ gba àwọn ẹjọ́ jimá nìkan ànábì yẹn lọ jẹun. ọdún yẹn pé ẹni tó ta ní ìgbẹ̀jọ ẹ̀sìn ìsìláàmù yìí sọ fún orí èyí táwọn ọmọ ọ̀pọ̀ dáa ni olè má tọrọ lọ́wọ́ olè má dáa ànábì lọ́wọ́ orúkẹ́ bíi làákàyọ̀ ọmọ èèyàn táwọn wò ní bí ah, ọjọ́ jímọ̀ làǹdàbí ló lórí jù ah, mo fẹ́ súnmọ́ náà ọjọ́ náà ní máa gba àwọn ọjọ́ jímọ̀ àmọ́bí náà ọ̀fẹ́ nígbà àǹdàbí ọ̀bá sì fẹ́ ọlọ́run náà fẹ́ bí ẹ bá mọ̀ pé mo gba àwọn jímọ̀ òfin rèé nínú kọ́ gba ọjọ́ tí ó ṣáájú ọjọ́ jímọ̀ àbí kọ́ bá ti gba àwọn ọjọ́ jímọ̀ ọgbà ìjọ kan lẹ́yìn ìjọ jímọ̀ kọ́ bá ti ṣe léyìí ọ̀bọ nínú òfin mọ́gbàwọ̀ ọjọ́ jimá ní kúkúrú ìtumọ̀ mọ́gbàwọ̀ ọjọ́ jimá àlàyé rẹ̀ ní o mọ́gbàwọ̀ ọjọ́ jimá nìkan gbà òun là nàbì wí sallallahu alaihi wa sallam. ó tún wá ná àwọn àṣàrù ní àwọn ẹnìkan kọ́ kọ́dà nínú tí ọ̀gá lànà nẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam mú òun ní kéèyàn máa sùn gbogbo ọjọ́ bọ́ba ti sùn lálẹ́ ọ̀dà ṣùgbọ́n àmọ́ bá dòun jimá yọ sallallahu alaihi wasallam kásẹ̀ ká òun dímọ̀ pọ̀ nìkan láàmà bí sàdúrà láàmà bí yanábílà àbí ká wá tẹ̀sà àjọ dímọ̀ pọ̀ nìkan láàmà bí gba ààwẹ̀ méjèèjì ọ̀gá lánàá nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam. àwọn onímọ̀ wòye pé kí ni ẹ̀kọ́ tí ń bẹ nínú kíkọ̀ tá ànábi kọ̀ sallallahu alaihi wasallam. ara onímọ̀ fàjáde ń bẹ̀ ni pé ìsìláàmù yàtọ̀ sáwọn ẹ̀sìn tí wọ́n sin lọ́rùn wọn jọ kan láàrin ọ̀sẹ̀ àwọn ẹ̀sìn kan ní pé a ti máa jọ́ bí ẹ bá ṣe fún táwọn náà wá ń kọpí kọpí àmàjọ tí wọ́n máa ń lọ ilé ìjọsìn láwọn ọ̀sẹ̀ kan ìsìláàmù ò ń bẹ gbogbo ọjọ́ ayé ni wákàtí márààrún fi ń bẹ fún mùsùlùmí ìmọ̀ wa ta ọjọ́ kan bọ́dà kọjá Jímọ̀ láti lè má wàá jẹ́ ọjẹ́ péjọ jimá lánà wà á mùsùlùmí lórí tó kún lu wa nìkan ìjọ jimá ọ̀lẹ́ mà pé aláàjì lẹ lómìn nínú rọmọdánà ọ̀lẹ́ mà pé mùsùlùmí lẹ lómìn bí rọmọdánà bá ti tán ọ̀sán lọ́sùn dọ́dún ni níjọ jimá ọ̀lẹ́ ìdálàbí àlọ́run ẹ lómìn gbà wá ọ̀nà kó ní jimá yìí níjọ jimá lẹ́ẹ̀pàdé rẹ̀ lọ́nà mọ́sálásí kọ́lá mùsùlùmí irú ilé yìí ọlọ́run ọ̀fẹ́ ànábì ọ̀fẹ́ sallallahu alaihi wasallam jẹ́ mùsùlùmí jọ sátidé jẹ́ gbogbo ọjọ́ gbogbo ọjọ́ yẹnyẹn ni o fi jẹ́ mùsùlùmí ara ẹ̀kọ́ táwọn onímọ̀ máa pa àyàn bíi pé káwá mú ọjọ́ kan fún ìdẹ̀ka láàmú ẹ̀fọn sí lọ́rùn òfin nù làlà tó rán ànábì Muhammad sallallahu alaihi wasallam عن أبي عبيد مولى ابن أزهر مولى ابن أزهر واسمه سعد بن عبيد قال شهدت العيد مع عمر بن الخطاب رضي الله عنه فقال هذان يومان نهى رسول الله صلى الله عليه وسلم عن صيامهما يوم فطركم من صيامكم واليوم الآخر تأكلون من نسككم hadithi ni hadithi ẹlẹ́kẹta lónìí ìdájọ́ pàtàkì míì òun náà ti tún fẹ́ kọ́ wa nínú bá a ti sin lọ́rùn tí ó tẹ ọlọ́run lọ́rùn tí ó bá lánàá tọ́lọ̀ fi rán àmẹ́wà mọ̀sánmọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tí ó bá a mọ̀ kọ́lọ̀ kó ṣe wọ́n fún wa. Ah, Umar ibn al ni ọgbà hadithi yìí wá ẹni ọgbà wọn lọ́dọ̀ Umar ibn Sa'd ṣẹ̀hídù báwọn táàbì ẹ̀yà báwọn sọ̀hábẹ́ náà bá fẹ́ jẹ́ kọ́rọ̀ dá wa lójú wọn láwọn àlùfáàwù tí wọ́n máa lò àwọn gbólóhùn tí wọ́n máa lò ara ẹni ṣẹ̀hídù ó ṣojú mi mo rí báyìí ṣẹ̀hídù máa ṣẹ̀hídù ìdá máa ọmọ ọ̀gbìn ìfàkọ́ ó ní mo fi àwọn yìí bì lẹ́yìn ọmọ ọ̀gbìn ìfàkọ́ rọ̀bì ọ̀gbọ́n àná ẹnìkan onímọ̀ wa ń sọ ńjọ́ náà níjọ́ ọdún ọjọ́ ọdún mùsùlùmí méjì náà ká má máa kọjú ọdún wò yóò bá jẹ́ báwẹ̀ yóò sì jẹ́ ọdún ìléyà mùsùlùmí ọ̀dọ́dún mi kí a máa wá retí pé ọdún fẹ́ẹ́ dé bá ti là kalẹ̀ sallallahu alaihi wasallam ọjọ́ ọdún léyà àtọ̀dọ́ àwẹ̀ ọjọ́ ọdún méjì mùsùlùmí nínú ó fi hàn pé sáà méjèèjì. هذان يومان نأى رسول الله صلى الله عليه وسلم عن صيامهما ìdájọ́ ńláńlá tí wọ́n máa wò kọ́ wa nìyí wọ́n máa wò ní anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam náà anábì kọ́ anábì lòdì sí kẹ́yìn ọmọ gbà àwẹ̀ ń jọ ọdún àwọn tó súnmọ́ anábì ní sọ̀rọ̀ yìí wọ́n máa wò ní Khattab radiyallahu anhu yóò mú fẹsẹrẹ kùn kí làwọn ọjọ́ méjèèjì náà yóò mú fẹsẹrẹ kùn mẹ fẹyà mi kùn ọjọ́ ọdún àwẹ̀ fẹ gbà wẹ̀ kátó jẹjọ ọdún wà yóò mú láàkàrò ta kùlú náà ní nùsùn kíkùn àtọjọ tẹ ẹ jẹrán léyà yín ìyẹn ọjọ́ ọdún léyà wọn máa ń fún ìkàtọ́ mi ní ànábì kọ́ olódìsí kọ́ mú kéèyàn máa gbà wẹ̀ ọjọ́ ọdún méjèèjì ara bi tí àtìsí eléyìí ti ti máa ti ṣẹlẹ̀ òun ni pẹ́lú mi ò pé nígbà táwọn ẹ̀sẹ̀ mi ò tí wàá pé ń bọ́ wọ́n ti mú wọn rúṣù bẹ́ẹ̀ yẹn bá ń bẹ nílùú mùsùlùmí kálásẹ̀ mùsùlùmí ọba ni gbogbo ń dúró ẹ̀rọ àbẹ́lò míì náà ní tọ́jà láti aláṣẹ mùsùlùmí tó ní àrùsù ìwọ́ wá ká àwọn ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ bíi twenty nine àwọn kan pé thirty ìtọ́lọ̀ lọ gbànà ànábìgbà twenty nine ànábìgbà thirty sọlọ lọ wà ní ìwòsàn náà. kéèyàn máa wá pé àwọn ọ̀gbọ́dọ̀ máa gbààwẹ̀ pé àbí ẹ bá fẹ́ gbààwẹ̀ ààrẹ kí èsì tọ́lọ̀ àti ìdánẹ́bà Muhammad sọlọ sọlọ. àmọ́ bí ẹ bá fẹ́ kọ́dà ń bẹ lákọọ́lẹ̀ fáwẹ̀ tá ànábìgbà tó jẹ́ twenty nine ọkọ̀ gbé ìtọ́gbà tó jẹ́ thirty lọ òun lèyìn òun lè wa máa wá bínú á máa wá bí wọ́n bá ti gba twenty nine ọ̀sùn mọ́fì ọlọ́run fẹ́ èyí ń bá wọn. ẹlòmíì tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ tọ́da ó ti ṣẹlẹ̀ sáwà rí pé twenty eight lágbà wọ́n bá láwọn rúṣú àbí síbẹ̀ náà náà Rasulullahi sallallahu alaihi wa sallam àwọn fìyà méjì máa èèyàn gbọ́dọ̀ gba àwọn ẹni ọdún o ẹni ọba gba àwọn twenty eight tálàfẹ́ mùsùlùmí ní arúṣù ọ̀la lọ́dún.

wàhákàdá wàhákàdá ànábi ní bùsọ̀ bá jẹ́ táàtì lọ́jọ́ kínní lọ́jọ́ twenty nine kò sí oṣù mùsùlùmí tó ń bá twenty eight ní kúkúrú bẹ́ẹ̀ bá ka àwọn ẹsẹ̀ tó ti twenty eight pẹ́rẹ́ lójú tí wọ́n sì ní wọ́n rọ́ṣù náà Rasulullahi sallallahu alaihi wa sallam àwọn fìyà níyì máa èèyàn gbọ́dọ̀ pé ẹlòmí ò ní ìlòkù ní lọ yíyí pé àwọn ọ̀lọ́ yíyí ìpínlẹ̀ láti gbà wọ̀ gbogbo ilé ìyá ìgbọ́ ìsìlámù yìí ìjọ tálákẹ́ mùsùlùmí bá tún sọ gbóyè yìí kéèyàn wá kọ́dà ìmọ̀ ẹ̀kẹta alàkẹta yìí ká sọ gbogbo ẹ̀ kó dé ilé ti ṣẹlẹ̀ kéèyàn gàrí ó lè bá wọn bẹ̀rẹ̀ àwẹ̀ ìlú kan pé pọ́tọ̀ níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ kọ́ wá délùú kan pé pé ńgbà táwọn pé twenty nine àwọn ẹ̀jẹ̀ di twenty eight ẹnu tí ó ti ṣẹlẹ̀ kéèyàn gàrí ìjọ tá bẹ̀rẹ̀ àwẹ̀ ní Saudi ìjọ kejì ìjọ táwọn ará Nàìjíríà bẹ̀rẹ̀ àwẹ̀ yìí nàìjíríà wọn ti ti wá ṣe ọ̀tún nígbà wọn láwọn arójú nàìjíríà àwọn tèmi náà ti twenty eight gbogbo èyí ò sọ̀rọ̀ ìsìláàmù ti lànà rẹ̀ kalẹ̀ ó bá ti jọ́ kejì àjọ lọ yìí nù. bàbá wa bàbá ti sọ nìkan ẹ̀yọ́ ẹni pé kò sí tó lè mú yàn kò sí ogóòrò kò sí ẹtí ìdùnnà tó lè mú yàn gba àwọn ọjọ́ ọdún ọjọ́ ọdún àwẹ̀ ni àbọ̀dọ̀ ọdún léyà kódà àwọn onímọ̀ ní lẹ́yìn apá lérí ànágbèrú níta ń pè ní lérí inú sẹ̀rí àná pé ìwọ náà bọ́ bá ṣe nǹkan báyìí fún òun òun ó ṣe nǹkan báyìí bẹ́ẹ̀ apá lérí pé wọ́n gbá àwọn ọjọ́ ọdún kọ̀ọ̀kan gbà á náà bọ́ bá pàṣẹ nínú ẹ̀rọ eh, ìzámù yìí ọdún tó pè yẹn bá ń jẹun ìyá ọmọ ẹgbàá rẹ̀ bàbá wa rí ẹ̀sùn gba àwọn ìgbà àwọn ìjọ ọdún kọ̀gbọ́dọ̀ gbà ọ̀ kọ̀gbọ́dọ̀ gbà wẹ̀ o ànábì ní man nadara an yuti'a Allaha falyuti'hu wa man nadara an ya'siyahu fala ya'si bẹ́ẹ̀ yẹn bá bu àpò wọn sẹ́lọ̀ kọ̀gbọ́dọ̀ sẹ́ o ìmọ̀ gbà àwọn ìjọ ọdún ìsẹ́lọ̀ ìsànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ní kòkòrò eléyìí làwọn àdájọ́ ti yóò rọ̀ mọ́ lára pípì hadith yìí Umaru ní tààkùlùnà mi yóò fi kùn ọjọ́ tẹ́ ẹnu ẹ̀ràn léyà yín ibi làwọn onímọ̀ ara ẹ̀rí àwọn onímọ̀ yẹn pé èyí lajú débẹ̀ ọ̀dọ́ àlàó jì mọ́ bẹ̀rẹ̀ sáà gbé gbogbo ẹran yẹn lọ́wọ́ sí ni bí làwọn afẹ́fẹ́ ẹran léyà ti jẹnu ẹran léyà rẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ tẹ̀lé sọ́nà àlọ́wọ́ àmọ́ sọ́nà sọ́nà àmọ́ ẹgbẹ́ lọ ha fáwọn dára jẹ́ ń bẹ́ kọ́ra fi di ẹran ọ̀pọ̀ ìfi súnà nàgbà Muhammad sallallahu alaihi wasallam ká jẹ́ nínú ẹran léyà súnà ni pẹ̀lú tí mùsùlùmí ọmọ àmọ́ ẹ̀yà wa lajú bíbẹ́ àbí lajú kan àbí kankan ẹ̀dá kan ẹ̀jẹ̀ ká fura dáa ní gbẹgbẹ́ bá a ti máa wí ẹ̀kọ́ ìsìlámù fẹ́ ká kẹ́kọ̀ọ́ púpọ̀. nínú ẹ̀sìn tó ẹ̀ ń kọ́rí ìdí ìwé mímọ́ láàmú jẹ̀kọ̀ kọ́dà ìsàmù wá dún bẹ́ẹ̀. àmọ́ bẹ́ẹ̀ ọba rọra àwọn ẹ̀kọ́ kan máa wá sọ̀yìn di nǹkan di gidi pé ní gbogbo ntọ́lọ̀ ní oṣù tánàbí ní oṣù ọ̀làjọ́ wa pé torí nàìjíríà yìí náà láti rí àwọn kan pé eh, pírẹsidẹ́ǹtì wa tó kú pé ọ̀tà kú animal right ẹ̀ẹ̀tọ́ àwọn ẹranko. Ẹgbẹ́ ẹranko ni wẹ́n gbé sọ̀rọ̀ náà. Wàláhì àwọn ní Nàìjíríà ilẹ̀ mi ti kà á. Pé ọyẹ káwọn fi ń ja àwọn olùjàfẹ́sọ̀ ẹranko tí wọ́n fi bínú wọn hàn. Wéèyàn bá ibi déèyàn bá ìwé léèyàn kà ní kí ló ké débẹ̀ ní gbogbo déèyàn bá bá débẹ̀ ní o ti ní kọ́nà kọ́sọ́ yẹn bẹ̀rù lẹ́tùkúrú tààfùlúnà ní nùsùkìkùn kéèyàn jẹ́ nínú ẹran léyà ìlànà nàbà Muhammad sọlọ́lá àlùfáà. nígbà tá a wá wílé yìí ká yan àwọn ẹran kan wá ń bẹ tó pé súnà la ní kéèyàn jẹ ìléyà àwọn ẹran kan bẹ téèyàn gbọdọ̀ jẹ òun náà ló lówó tó fi pa kò sì gbọdọ̀ jẹ kò gbọdọ̀ jẹ ń ẹran tá à pè lẹ́ran kan ẹran fídíà tí máa ṣẹlẹ̀ nígbà hajj ọ̀pọ̀lọpọ̀ àwọn alálàájì yìí máa yàtọ̀ bẹ́ẹ̀ àwọn tó sì ń tẹ ẹran fún wọn bẹ́ẹ̀ báwo kọ́pọ̀ tí wọ́n gbélé yín lọ́wọ́ wọ́n kọ oríṣiríṣi ẹran sí pé máàkì yìí tó ń bẹ́ àmẹ́rin bí ọ̀dà kan ẹran jẹ́ yàrá mẹ́rin torí pé gbogbo ẹ̀ ló ní ìdájọ́ ti ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ èyí kéèyàn lè jẹ́ ń bẹ́ èyí tó jẹ́ súnà kọ́dà kéèyàn jẹ́ ń bẹ́ ń bẹ́ ń bẹ́ bó bá jẹ́ hádìú náà èèyàn lè jẹ́ mbẹ́ àmọ́ ẹran tó bá jẹ́ ẹran fídíà ẹran àtàn lápẹjúwe ọfárí ńgbà tí òbí yẹ kọ́ fárí ọwọ́ sọ ńgbà tí òbí yẹ kọ́ bọ́ ìhàmù lẹ̀ gbogbo orú nǹkan báyìí náà ń pè ní kíni ẹran kíni èèyàn fi tán ọràn bẹ́ẹ̀ yẹn bá parí ẹran bẹ́ẹ̀ ọ̀dọ̀ lẹ̀. eléyìí ni àlàyé ń pa àdéhùn ọmọ ọgbọ́n ìfàkùn ọ̀dọ̀ ọ̀dọ̀ náà Ah, fún àwa tòlábù ẹ̀yìnmí àbíyèsí yìí bàbá wo láyé lẹ́ẹ̀kejì ẹ̀rí kò ní Umar ibn al-Khattab ọkọ̀ alẹ́kùn sí àbí. bàbá sì wo gbogbo bàtà àti ń ka àbíyèsí bọ̀ àti Umar ibn al-Khattab àti Umar ibn al-As àrí eh, ìwòlá kàní Muhammad ibn Abbas ìjà alẹ́kùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí alẹ́kùn bẹ́ẹ̀. Eh, fáwọn àtàjọ ọmọdé tó ìtumọ̀ eléyìí nínú eléyìí ni wọ́n ń pè ní kọ̀wáìdù kìtàbàtì al-hadith kọ̀wáìdù kìtàbàtì al-hadith àwọn aládìsí ló gbé kalẹ̀ ní ọ̀dájọ́ bí yàrá fẹ́ máa kọ àdìsí ọlẹ́kọ̀ọ́ fún ọ̀dọ̀ tẹ̀lé. ara ẹ̀ ní pé kálímátù ìkébìnì kálímátù àìkébìnì tọ́ba gbọ́ sí ìbẹ̀rẹ̀ sàtà tọ́ba gbọ́ sí ìbẹ̀rẹ̀ kíni yókùtàbù bìlì àlìfì àwọn yókùtàbù bìlì àlìfì ara kọ̀wá ìlú kìtàbàjì àlìhàbì. yóò wọ́n wọ́n gbọ́n ní kàtọ́ọ̀bì yìí bàbá yìí pé bóyá òun bọ́ sókè jẹ́ ọ̀gbọ́n sí bẹ́ẹ̀rẹ̀ ẹ̀ sáfírù góòlù àkọ́ ẹ̀ mọ́ tẹ́gbọ́n tí bóyá náà làákè kò tó ń gbé jẹ́ ọmọ gbọ́n kàtọ́ ẹlòmíì ìjọba pè lẹ́nu ní ọmọ gbọ́n kàtọ́ bọ́dẹ̀ ẹlòmíì ọlọ́run jókòó yóò ní gbọ́n kíní kàtọ́ ẹ̀ فعد وخالف عمر بن الخطاب محمد بن عباس ẹni tó kò sí alifu mbẹ àmọ́ bí yọọ bá kàlẹ nínú kọwá ìlú kàkíkà àkọkọ ka alifu yẹn bọtí báwo la máa tún kọ alifu yẹn bí kìtà bẹsẹ àdì ó dìgbà tí gbọnà bá bọ sí ìbẹ̀rẹ̀ ìsàtà ẹ̀kọ́ kan yìí náà nínú fánù káàkiri kọwá ìlú kìtà bẹsẹ àdì lára ọ̀wá ìlòkè bá bá tẹ̀ tàbí tọ́pọ̀lọpọ̀ ọmọ fún adúlò ní pàtàkì jùlọ ń kàtà ti dayé kọ̀ǹpútà nífẹ̀ẹ́. ọ̀tàkù ìlànà kíkọ hadith anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kéèyàn máa kọ hadith bọ̀ látòjúwe ọ̀fẹ́ kọ an abdullahi an abdi allah ibn umar an abdullahi ibn umar kọ́ wa kọ́ ọ wa ní. láyìn ti kún ọwọ́ dá láyìn tòkè dúró lórí abudi yọ̀wá fi kí ni bẹ̀rẹ̀ láyìn ẹlẹ́ẹ̀kejì Allah ẹlòmíà wà ká ní Allahu ibn Umar ara táwọn onímọ̀ kọ́ nù bí ọba sí láyìn nù ó fi ó fi bá abudulọ́ yìí ní kàkà èèyàn àgbọ̀n bẹ̀rẹ̀ láìpọ̀ wá kọ́ ibú nìkẹ́ bẹ̀rẹ̀ tó ọgbẹ́ eléyìí ni àwọn onígbẹ́ náà ń tẹ̀lé kọ́ wá ibú ìka bàtẹ̀ tàbí eléyìí tó wà wà tàbí ẹgbẹ́ tó wà bẹ̀rẹ̀ ọlọ́wọ́ àlọ́ حديث الملك عن أبي سعيد الخدري رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن صوم يومين النحر والكفر وعن اشتمال الصماء وأن يحتوي الرجل في ثوب واحد وعن الصلاة بعد الصبح والعصر حديث أبي سعيد الخدري رضي الله عنه وما تقوى لكم من ọ̀pọ̀lọpọ̀ àdéhùn tá à ń kọ́ lónìí ń dá ń dá ń tọ́ka lórí àwọn tá à ń lẹ́bi kọ́ àwọn tá à ń lẹ́bi kọ́ àwọn tá à lẹ́bi kọ́ òun lọ́pọ̀lọpọ̀ àdéhùn tòun. lára tá à lẹ́bi kọ́ sọ̀lọ́gbọ́ wa ní wọ́sọ̀lọ́ èyí tó ti wá ń lọ àti ìjọba rúbà ìdílé àǹfọ̀wùmí yawmaini an-nahri wal-fitri ìmọ̀ ẹ̀gbàwẹ̀ ọjọ́ ọdún méjèèjì ọjọ́ ọdún iléyà àbọ̀jọ́ ọdún ìtumọ̀ àwẹ̀ àlẹ́dẹ̀kọ̀. wàá lè sùnmọ́ ẹni sọ̀mọ́ kéèyàn sì wá lọ aṣọ mẹ́rin kọ́mọ́ síbi kankan tí ọwọ́ ti jáde àbí kankan ká lọ aṣọ mọ́ra ìgbà táwọn kan mọ́ láwọn ẹ̀sìn kankan wọ́n wàá yí aṣọ mọ́ra látòkè sílẹ̀ bí nǹkan lọ ànábi kọ sallallahu alaihi wa sallam. wà á yà sábìyà rọ́jòlù fi sawbin wahidin àbí kéèyàn wá jòkóó ó jòkóó fẹ̀yìntì akọ̀ọ̀kan péré náà lọ́wọ́ lọ́mọ́ra ọwọ́ àdínàjì òkè báyìí tí ó hù ní ọmọ wa ti kí ni ọ̀gbọ́n kankan sísàlẹ̀ ọwọ́ lóhùn pàtó kan búra gbogbo ọ̀nà tí yàrá lè fi pàtó kan búra tí ó hù ní ọmọ ọ̀làǹtẹ̀ ní ẹ̀sìn bá ànábi kọ̀ọ̀ sallallahu alaihi wa sallam nípa báyìí bí yàrá máa bá sọ kan lòún ní tí ọwọ́ kàkàtẹ́ta rẹ̀ kọ́ sọ́ọ́lù jókòó tí tó wọn bá jókòó kọ́ máa máa fi ìhòòhò rẹ̀ lẹ̀. wàhálà sọ̀rọ̀ àti báàdà sóbì wọn là á fún yìí. ànábi ti kọ̀ kéèyàn máa kí ìrún náà fílà ní o lẹ́yìn àṣùbà àbí lẹ́yìn àlàáfáà ní wọ́n bá ti sọ̀rọ̀ fúnra wa yìí. ipa àwọn àsìkò kan bẹ kéèyàn náà fílà bàbá ti kásùbà àtàn títí tó fi dìgbà wo tó wọn fi yọ ìgbà tí wọn yọ lọ́wọ́ nínú àmì kí wọn o títí tó fi tó dèdè kíni ọrùn àbí gbọdọgbọdọ ọkọ alẹ́ gbogbo rẹ̀ bí àrùn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sógún ìṣẹ́jú tó ń bá bẹ̀rẹ̀ yọ ìgbà ènìyàn tó lè kí wọn ọ̀nà àbúṣà yìí lọ́sọ̀rọ̀ yìí káwá pé wọ́n dá mi nábìlà kan lẹ́yìn àṣùbà àwọn ni wọ́n ti máa ń yàn án eléyìí ọba lánàá lẹ́nu sọ̀rọ̀ náà ẹ̀sùn. lójú ohun lílo yìí pé ọlọ́nkọ ṣàánú wa ni láì dáko ẹnìkan kan lọ́ti tẹ́ ma bí ó ṣe níbi ká máa wádìí ẹ̀sùn wa ara àwọn tó ló kọ nílùú wa ni ní nàìjíríà mo wí òun ìṣe òun ìṣe lọ nílùú. wọ́n wá wá ọmọra lọ́dún kan ẹni tí wọ́n ń tẹ̀lé wa kiri òun ń sọ fún mi pé ara àwọn ló kọ dáadáa ni ọlọ́run asálámà làásà nìkan mọ́sálásí àdẹ́kọ̀ àmọ́sánmọ́ sọ̀rọ̀ àwọ̀sọ́nà ẹnìkan ni wọ́n bá dìde ní máa tó ń kí òun ní. òun wá ké sí ẹni tí ó súnmọ́ òun ẹ̀sọ́ fún àwọn àtẹ̀wé pé wọ́n yìí tó ń kí àwọn ẹbí rẹ̀ pé àwọn dá láti lè wàlá àgbẹ̀yà dá láti lè dé ibi tó ti fi gbogbo ní wọ́n lè dá àyànkọ́ bá ti ta kò fi ọlọ́run àti àlùfẹ́lẹ̀ ló ń gbé ìgbàdá ìgbẹ́ lọ. Ànábì ní bí àbá ti ká sùn bá àtàn èrò òṣìṣẹ́ fìlà o. Bí àbá ti ká la ta ìtàn irú àlàtà ìta àtúntẹ́ nìkan òṣì kẹ́yìn òṣì tó wọ́n tà mí ní náfìlà pé ní náfìlà kò tí ì máa yá. Ìbéèrè tó lè wá wá ni pé àwọn ọ̀rọ̀ kan bẹ tó ṣe pé ní kì í ṣe pé èèyàn lè náwó fẹ́ dáyàn fún rẹ̀ nǹkan kan ní ń àwọn ni wọ́n ń pè ní dàwátú al-asbab zawadu al-asbab lápèjúwe alẹ́ sọ̀rọ̀ ọ̀bẹ́lẹ̀ ní bí ẹ bá wọ mẹ́sálásí kò gbọ́dọ̀ jókòó kíbi yóò fi kí káka méjì èèyàn wá pílánì ẹ̀ dédé fún ọlọ́mọ àmọ̀ pé lẹ́yìn àlàkàrà ló ń fi kó lọ wọ mọ́sálásí kí n lè bá a yan nàbílà àdìmọ́ àmọ̀ káàkiri lẹ́nu ọba dẹ́rù ẹ̀wọ̀ ọ̀sẹ̀ bí a bá máa máa lọ mọ́sálásí pé kò ń bá títà ìyàtò ìmọ̀síbí lẹ́yìn àlàáfáì àbí lẹ́yìn àṣùbá àtọ́nà bá nàbí ní amọ̀tọ́rọ̀ àdìmọ́ mo ṣáàfihàn ìmọ̀ ọ̀lọ́ oníbẹ̀rẹ̀ ẹ̀lọ́. àmọ́ bí yẹn bá ó ní prógráàmù ní mọ́sálásí lórí dáhùn ìta ní ibi nǹkan mi ti mọ́ ẹ̀yìn àṣùbá náà wá lọ mọ́sálásí kì í kọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ ni ó mú yàn kí wọn. bàbá wa ṣe pọ́tọ̀ ní bí ìyàn bá lọ mọ́sálásí tó gbọ́ sọ́kàn lọ àwọn àsìkò yìí kò burú kí wọn ṣe kẹ́yìn kó kí àwọn àrùn tá ń pè ní dàwátú àlàáfíà àwọn àrùn tó ní sábàbí bí ọmọ sábàbí tó bí ìyàn bá wọ mọ́sálásí kò kí bàtà lójú èmi nù. ẹ̀kejì ni pé àdéhùn yìí ò sì kọ bí ìrọ̀ ọ̀ràn yàn lápẹjú eré tí gbé yàn lọ ọwọ́ ají láago mẹ́fà ti kọjá lásùbà láàárọ̀ ọwọ́ ají ó sáré bọ̀ wá mọ́sálásí ìgbà tí di mọ́sálásí ó táwọn ọ̀rẹ́ ti túká irú ẹni náà gbọ́dọ̀ wá padà lé pé wọ́n là fẹ́ di yá mọ́tò lẹ́yìn àsùbà náà fi là ní wọ̀ ìran ọ̀ràn yẹn tiẹ̀ yóò ṣe fún mi yóò kì ẹ̀rí lórí eléyìí àdúrà mẹ́wàá Muhammad sọ̀rọ̀ bọ́ àwọn àríwá sọ̀rọ̀ àmọ́bìnrin máa ń náà máa ń فليصليها حين يذكرها لا كفارة له إلا به àdábì ní ìyàpá sùn àkọ́gbà pé tó lè mú ìyàpá tí ọ̀rọ̀ lásìkò ẹ̀ gẹ́gẹ́ bí ìṣòro. àdábì ní fáyọ̀ ìfọ̀lẹ́hà ìná yọ̀gbọ̀ wà. ìbọn bá ti rántí ìnà lẹ́sẹ̀kẹsẹ̀ ní kókì. ní tó máa pé ọ̀rọ̀ pé ẹ má tún lẹ́yìn àṣùbà ẹ má tún lẹ́yìn àlásà ìdílé àti ìlànà kò débi kẹ́rẹ́ kò débi الله ọ̀la ìfọwọ́ wa. àdéhùn àbísà ìdí náà lélẹ́yìn عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار سبعين خليفة الله أكبر. قال قل الله في من صحابة لله òun ni àdéhùn tọ́ka sí. gbogbo wa láwọn agbọ́kọ́ ogun kan ní ogun bájú ogun bádàlì nínú ogun tọrọ ti gbé ìyàgbogbo fún Islam tọrọ fi ní kẹsàn ọ̀rọ̀ àwa lọ́rùn lónìí ara ogun bájú lòdì táwọn sọ̀hábì àwọn aṣáájú wa tí wọ́n fojú àwọn tí wọ́n gbé wọn fún náà. bàbá wa bẹ̀rẹ̀ pé jọ́wọ́ nínú bàwọ́lógún bá dé ìṣẹ̀lẹ̀ nínú àwọ̀ wọ́n ń dá àwọ̀ lọ́wọ́ àwọn kòkòrò ní jẹ o síbẹ̀ náà ọ̀rọ̀ ti fún wa kò ní. ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ní oyè yìí ni pé ìsìláàmù yìí ṣe ẹ̀sìn bọ́pọ̀lọpọ̀ ṣe fọ́ jù lónìí báwo bá ti gbé èèyàn wá yọ̀ lẹ̀ èèyàn àmọ̀ pé wọ̀ láwà ọmọ pé máa wọ̀ láwà ọkùnrin kò bí ara lọ́wọ́ àlẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àwọn sọ́lẹ̀ dáàbì bí ìṣẹ̀bí ìlà lójú ogun ìsinmi ẹ̀ lọ. ọ wà lójú ogun ń jagun sójú ọ̀nà ọ̀rọ̀ lọ́wọ́ ó tún wá jẹ́ kí ni ó tún já láwẹ̀. àlẹ́bí ní bí ìwé bá ikú jọ kan pé ní ẹ̀gbà láwọ̀ ẹ̀ lọ. bá àdàlọ́ àwòwájà àwò àmìnárí ìsàbẹ̀rẹ̀ ìlà kàrí ìfà. ntótó bí òdiwọ̀n àádọ́rin ọdún lọ́lọ́run fi gbé ojú ẹni náà jìnnà sí ẹja àgbàmà ìyẹn ti pé ládá ńláńlá ní ẹgbẹ́ ojú kọ́nà pé wọ́n bá wọ̀ lójú ogun ẹ̀kọ́ mi ta sọ fọ́ọ̀mù ẹ̀rọ pé ìsìláàmù wa ṣe ti àwà náà wọ̀ káwa gbogbo ti ọyẹ ká ṣe lójú ṣe wa kọ̀ náà wọ̀ láwà ní àwà ìsìláàmù ti rẹ̀ ẹ̀rọ àwọn sọ̀ ábí náà wọ̀ ni wọ́n da ogun bá dé ọ̀bì ọ̀gbọ̀n sàbẹ̀yìn àkàrí ìfà òṣìlúgbù èdè lárúbáwá òun làmẹ́bí lòdì sọ̀lọ̀ lọ́wọ́ àlùfẹ́ náà ẹ̀rí pé nǹkan kọ́mọ̀ ni pé sàbẹ̀rì náà sàlẹ̀ta àbí àádọ́rin ọdún àtúnwá ní sàbẹ̀rì náà kàlífà ìtumọ̀ rẹ̀ náà nígbà yẹn ìtumọ̀ rẹ̀ náà láàádọ́rin ọdún. nǹkan jẹ́ kàlífù nínú àwọn ìgbà tí ọlọ́wọ́n bá pín ọdún kọ̀ọ̀kan sí kò fi bẹ́ẹ̀ àtẹ̀sábà hàn lọ́sọ̀tún wá níbí bọ̀tà bí ìṣàwọ́ náà láwọn méjì ti máa hàn àmọ̀ tó yé àtìmọ̀gbà ìgbà ooru bí ìgbà tí èèyàn sọ pé ní ààtún tó ṣe kínní yìí ó dìgbà ọyẹ mẹ́ta ó dìgbà kínní ìgbà ọyẹ mẹ́ta ó di ọdún mélòó wí nì tó pé ẹ̀ẹ̀mẹ́ta náà lọ yóò mú láàrin ọdún mẹ́ta ìtumọ̀ tàbí mẹ́ta ní fanu àwọn ọba wa máa lò bẹ́ẹ̀ wọ́n lè pé tàbí ẹ̀yìn ọ̀pọ̀ ìfà ìgbà ooru lọ́nà àádọ́rin ìtumọ̀ ẹ̀ pé gba ọdún àádọ́rin. سبعين ربيعا سبعين شتاء سبعين خريفا ìtumọ̀ ẹ̀ ní pé ọdún orúkọ àwọn nǹkan wọ̀nyí ìṣẹ̀lẹ̀ àti ẹ̀ẹ̀kan ṣoṣo nínú ọdún kan. lára irú eléyìí náà torí káfí máa ta bá irú eléyìí náà àdéhùn ní àdéhùn tí ọ̀rọ̀ àmì yóò jà á tètè gbọ́ yé. àdéhùn anábọ̀ Muhammad sọ̀rọ̀ sọ́nà nǹkan bẹ tí àtìgbọ́ máa wà ń bẹ̀ wípé ànájà máa lọ Kùbá sábà táwọn. anyeghị àmà lọ kíni kùbá àwọn kùlù àwọn wa tún sí pé ọjọ́ sátidé kò túmọ̀ bẹ́ẹ̀ gbẹdàgbàwa bá ní sàbùtà nígbà táwa náà bàbá wa níjọ́ wọn ní ọbẹ̀ síyàwó wọn ní kọ́sẹ̀ mélòó wọn ní kíni mélòó mélòó kíni ọkù kíni bí lárúbáwá bá ní sáni ìfúnra ẹ̀mí pọ́sẹ̀ kan kò ní ìní pé dandan kọ́ jẹ́jọ́ kínní kọ́ jẹ́jọ́ sábùkì ara àwọn mẹ́tọ́ọ̀dù ìdílé lárúbáwá rẹ̀. هذا والله اعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين الحمد لله والصلاة والسلام على النبي صلى الله عليه وسلم وبكفر ولهم وبركاته وبكفر أمير محمد صلى الله عليه وسلم التي أبوين قول الملك ولي هي السنية القيامة هي النافع حقوقنا أبدي ìbéèrè náà ni ọ̀wọ̀ yìí ní من tí a gbọ́ pẹ̀lú ikú tó bá wà máa ẹ̀sìn wa tí ó bá wọ́n lé ṣùgbọ́n tí a tó ká ìta so ìbẹ̀rẹ̀ kan wà ní ìwọ̀n ti kọ so ẹni ẹgbẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ àgbóyà pẹ̀lú tí ẹjú ìfún alónì ó lẹ́yìn tí ó bí mẹ́ so kó tó díjọ́ kejì rẹ̀ ọmọ ẹ̀yẹ kú láyé àbí ìmọ̀ ẹ̀rẹ́ ẹ̀rá ọkọ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tí ó bí mẹ́ náà ẹni tó bímọ ó bímọ jọ ìyàmì lọ́kẹ̀ẹ́jì èjì ìṣe ọmọ náà ti kù ní ayé ẹ̀kẹ́jì ìbéèrè ni pé èèyàn bí máa ọmọ yẹn wà lẹ́jọ́ ti di láyé tó ìpadà sọ́rọ̀ ọlọ́ ṣé wọ́n lẹ́tọ̀ọ́ ká pa ẹran sílé ọmọ bẹ́ẹ̀ àbí ìyẹn bímọ ọmọ yẹn lọ́jọ́ ti di láyé ìyọ̀rẹ́ náà pa lọ́jọ́ ti di alákọ̀ọ́kọ́ tó dijọ́ kejì ẹlẹ́ẹ̀kejì bí yóò tó pa ẹran ọmọ yẹn wá tó ọjọ́ yẹn tó padà sí àìkíyàmà ìjọ lẹ́tọ̀ọ́ pa ẹran fún ọmọ bẹ́ẹ̀ àbí ìyẹn bímọ ló kù ìjọ lẹ́tọ̀ọ́ pa ẹran fún irú ọmọ bẹ́ẹ̀. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ìwé ẹni tí ilé ìbá ṣẹlẹ̀ sí ọdún kan ọmọ lójú àwọn ah, kò fi àdápadà olóorí ní ìfọ̀n àmọ́ gẹ́gẹ́ bí ìbéèrè tí apá àbẹ̀rẹ̀ ah, àkọ́kọ́ ni pé ọmọ tí a bá gbé tí òpéjọ́ méje tó fi lọ́ọ́ bá ọlọ́run tó fi papòdà ìwé eléyìí ò ní jẹun pa ẹ̀ràn ìlera ààrùn ẹ̀ràn àpékọ̀ orúkọ anábọ̀ Muhammad sọ̀rọ̀ sálẹ̀ ní lọ́àpọ̀ àmì ìgbéra ní lisa ìhàyè pé ọmọ tó bá di ẹjọ́ mélòó tó bá di ẹjọ́ méjì máa ṣe kí ni láàtó pa àpékọ̀ fún ní ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ríà nítorí pẹ̀lú mọ̀kúrú mọ̀kálàfà násù ni pé ọmọ tí ọba péjọ méje ńkọ́ èyí wọn ò ní kí ni kò ní àkíkọ̀ náà. àwọn tí wọ́n bẹ̀rẹ̀ pé ọmọ yìí ó péjọ méje àmọ́ kò sí ààyè àti pa ẹran gẹ́gẹ́ bí asáà ìròyìn aláwa Aisha rọ̀bì ọlọ́wọ́ àná Aisha nílé ìrọ̀lágbára ń dọ́kẹ̀dẹ̀ ọ̀pá ní dọ́kẹ̀lá kọ́dà bí òun ń dọ́kẹ̀lá kọ́pá ní ọjọ́ kọkànlélógún gẹ́gẹ́ bí ọlọ́run bá ti kọ́ ọlọ́mọ yìí ò di ọjọ́ kẹrìnlá táwọn lérò páwọn pa ẹ̀ràn ǹjẹ́ kí ìdáwọn pa àbáwọn ní pa ìdájọ́ lórí ilé yìí pé ẹran àfihàn lákọ̀ọ́kọ́ kákọ́ gbọ́ yìí kì í ṣe dandan súnà ni pẹ̀lú bá ní kí ìyọ̀ǹda rẹ̀ wà. ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ni pé wọ́n mọ̀ yìí nínú sẹ̀rí àwọn gbẹgbẹ́ kan ní àṣàbà àwọn gbẹgbẹ́ ń bẹ́gbẹ́ pé ní àwọn ní sábà ti ìdájọ́ sẹ̀rí à. àwọn onímọ̀ nínú òṣèlú tó sọ wọ́n ní àṣàbà kò lè máa yẹ ìfẹ́mú lẹ́yìn ojú ìdí àyànjú máa yẹ ìfẹ́mú lẹ́yìn ojú ìdí àyànjú wàlá yẹ ìfẹ́mú ní àdàmì yìí ojú dún wàlá àdàmì yìí láti etí ọlọ́run bá ṣe ní sábàbí nǹkan kan bá bá ṣe ní sábàbí mi nítorí ọlọ́run pè ní sábàbí rẹ̀ òun náà gbọ́dọ̀ tẹ̀lé àpèjúwe ká tó sọ ti ọ̀rọ̀ ọmọ kíkó ni pé ìsàwárì ṣàǹfì ìsàwárì àṣàǹfì bọ́ọ̀rọ̀ bá ti yẹ àtàrí òun ní sábàbí fún kí ni fún ìrọ̀rùn àyíká bọ́ọ̀rọ̀ bá ti yẹ àtàrí sábàbí dénú nítorí ọjọ́ sábàbí fún òun náà tẹ̀lé tá a bá ní ká wo iye ọmọ yìí ń wo ti péjọ méje láyé mi sáábì àyè tà náà ti rí bàbá mi yẹn ti ṣẹlẹ̀. àmọ́ ká fi kún pé kì í ṣe dandan bóbi ìbá lágbára àti pa ọ̀pá ládàá bẹ́ẹ̀ torí pé sábà ti kí ó fà á ó ti wáyé bí ìgbà tí èèyàn pa fún ọjọ́ méje náà ní sọ́jọ́ ìrìn oṣù kan tó máa yí sí táwọn àti ẹ̀kọ́ lọ́ọ́ wáyé pé àpẹẹrẹ mọ́ bọ́lọ̀ ti kọ́ ọ́ lọ sábà bí ìwé ojú jẹ́jẹ́ ni ó ti ṣẹlẹ̀ pé ọmọ bá ti pé ọjọ́ méje àmọ́ ọmọ tí ò pé ọjọ́ méje ọmọ òjọ́ àbọ̀ ọmọ tí wọ́n bí lòkù mọ́ ọkọ bẹ́ẹ̀ ní ọ̀nà tàbí gbogbo eléyìí ti sábà bí tí ó fa àpékọ̀ ó ti wá ní àdídì ní sáà bẹ́ẹ̀ ni kò tí ì wáyé ọlọ́run tó ara rẹ̀. arákùnrin ọ̀sán nígbà owó mi kọ̀ ọ̀rọ̀ wọ́n ní gẹ́gẹ́ bí obìnrin náà Eh, tó bá wà ní àwùjọ àwọn obìnrin ẹgbẹ́ tí ìṣe mùsùlùmí báwo ló ṣe bẹ̀rẹ̀ mọ́ adé bóyá ó ti wà ní àwọn ìsàmì kọ́ọ̀sì ọ̀tún ìṣe mùsùlùmí lóbìnrin ṣòwò ní ó ti gbọ́dọ̀ mọ́ adé àgbẹ̀rẹ̀ ọ̀nà ìkejì tó ní islam yàrá tó sì ń bẹ́ẹ̀ di òwò láàrin obìnrin nígbà tó bọ̀ ní àárín ara wa ṣòwò alhamdulillah ah, ìbéèrè oṣù méjì ló bẹ̀rẹ̀ ìbéèrè obìnrin mùsùlùmí láàrin mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lóbìnrin ah, ẹ̀kejì lóbìnrin mùsùlùmí láàrin àwọn tí kì í ṣe ah, mùsùlùmí táwọn náà jẹ́ obìnrin bíi kí. ìṣẹ̀rí Islam ó jẹ́ kí a mọ̀ pé obìnrin mùsùlùmí sí obìnrin ẹgbẹ́ rẹ̀ wọn yìí ṣe ìdájọ́ wọn yìí ṣe bí ìgbà tí ẹni tó jájìnà bẹ́ẹ̀ rí àjùmọ̀ bí àbọ̀kùnrin bẹ́ẹ̀ rí àbí kankan. ẹnu ẹ̀kọ́ táwọn onímọ̀ máa ṣàlàyé ni pé àwọn àgbẹ̀ká ń bẹ tó ń pè ní àlàáwọ̀rọ̀tù mọ̀gánláwọ̀ àlàáwọ̀rọ̀tù àlùmọ̀gánláwọ̀ àwọn tó ti pé àládàgbà náà sọ pé á bí ìka ìkọ̀kọ̀ ẹni ní máa ṣe kí ni ní máa rí irú nǹkan báyìí lára obìnrin èèyàn wá gbọ́dọ̀ pé obìnrin kan náà gbogbo wa kọ́dọ̀ ilé yìí nìkan kìí sọ̀bìnrin lọ́kàn àtàkàtà yìí bẹ lọ́dọ̀ àwọn ọkùnrin mi náà wàláhì mo ti rí rí ní tí máa kíyàn lójú ní maka táwọn alálàájú wa ní àwọn ọlágbáwọ́ máa wò wọ́n bíi pé táwọn ilé nǹkan ní ọ̀rọ̀ èèyàn méjì mẹ́ta ẹnìkan máa bí àbùkátà ẹnìkan máa wọ ẹnìkan máa fọlọ ẹni ọba wa sí ilé ọrùn méjì kẹkẹrẹ làwọn ìdí kíní kẹlẹ ní kíní gbogbo àwọn ilé yìí sàkókò nílá àwọn awúrọ̀ tó mọ̀ká làbọ̀ àwọn tá a mọ̀ pé náà à lóbìnrin gidi tí èsè yìí tó fi yàyà fúyà tó ń polú ara kí yá ọkùnrin ní ma ní yóò gbà báyìí kọ́ra bí ẹ bá wà àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ náà kó kó ìlú rẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ mo ti rí eléyìí ti ta àwọn obìnrin kan kọ́ra àwọn ọkùnrin náà. àwọn kìkan bẹ káwa náà mọ̀ sábẹ́ ìbá ti pé nǹkan bẹ ńlá káyìí rẹ̀ kò lè máa gbélé yìí hàn títì kí pé kò kú sínú òótọ́lọ̀ yáàbò ìwé eléyìí nì náà kọ́ra bẹ́ẹ̀ yẹn dọ́kùnrin àwọn àjọ ń wọ àwọn gbogbo ilé nínú àdáàbò Islam bọ́lá ti fẹ́ káwa mùsùlùmí ó rí ọ̀tàkùn. nípa ti obìnrin tóbìnrin tí è ṣe mùsùlùmí kò sí náà sùkàn lórí eléyìí pé mi máa àmọ́ àwọn onímọ̀ máa sọ pé ní dùkúdù al-hammamat al láyé dọ̀wọ́ láwọn tọ́lẹ́ẹ̀tì public toilet ń láyé dọ̀wọ́ wọ́n máa wá sọ pé obìnrin mùsùlùmí kò gbọ́dọ̀ máa nà ọ́ wọ kíni public toilet ń bẹ́ẹ̀ kà torí pé ní àwọn míì náà kì í ṣe obìnrin kì í ṣe mùsùlùmí òun náà lè fi kíni ó lè wọ ọ̀dẹ̀ tí ó máa wá rí òwò rẹ̀ eléyìí ni wàláwà rẹ̀ nítorí wa pé bóbìnrin mùsùlùmí ti sọ́ra lẹ́ ọ̀dọ̀ obìnrin kì mùsùlùmí ọgbọ́dọ̀ lékún ju bí ó ti sọ́ra rẹ̀ lọ́dọ̀ obìnrin ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ mùsùlùmí lọ. àmọ́ ní ọ̀sìn kẹ́lẹ́kejì àwọn òwò kan bẹ tó ti pé ní a ọmọlúwàbí ọ̀pọ̀ ẹni ní máa lú àwọn kan báyìí lápẹ̀júwe aṣọ ọkọ̀ gbà yìí kóbìnrin wa pé ń torí dáhùn obìnrin àwọn tẹ̀wọ̀ wá ró sọ sí àwọn tẹ̀wọ̀ wá ró sọ sórí ọmọ báyìí aṣọ náà a ní ju òní wẹ́wẹ́ nítí máa ń ṣẹlẹ̀ nígbà yóò bá wáyé àyíngbà ní kọ́lẹ̀ lórí ọjà ní títí ti bẹ́ẹ̀ gbogbo eléyìí ọ̀pá ẹ̀kọ́ ìfúnná tọ́lọ̀ fẹ́ kí àwọn obìnrin mùsùlùmí tí wọ́n máa lò ọ̀pá àwọn arákọ́lọ́ ìbéèrè mi ni pé nígbà tí a kà oríṣiríṣi ọlọ́dà ẹni pé àlùfáà bá pé tí èèyàn bá sùn àbẹ́yẹn bá gbàgbé láti rà tó ṣe ní ìjẹ̀lẹ̀ ìjẹ̀lẹ̀ fún láti kuda bẹ́yà stress kó lásìkò ní àgbàtà máa ń bá wà nígbà kọ̀ọ̀lùsọ̀ ní ada ibi inú ẹ̀bá kọ̀ àjọ́jà iṣẹ́ kẹfẹ́ àti pé kuda. láti dá lásìkò ní bẹ́ẹ̀ ni stress ní láti kuda. pípé lásìkò ní lásìkò. Ànábì Muhammad sallallahu alaihi wasallam nǹkan méjèèjì ni àná èyí sì ń gbé oyé wa pé ní àwọn méjèèjì yìí ni rọ́gbòrò tí ó sùn ní ọ̀lágbára lórí ẹ̀ kò sẹ́ni tó lágbára lórí kí ni òun kí èèyàn lọ kò sẹ́ni tó lágbára lórí mo ṣe kí ni mo gbàgbé gbogbo àwọn eléyìí tẹ dákọ̀ yìí agbára yẹn kà òun ni òfin jọra wọn bí yẹn bá mọ̀ fún òun ní ẹ̀gbáàmù àdébọ̀ Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ ní àwọn àlàyé kankan lè ìrànwọ́ lágbèjú ilé fi ìrànwọ́ àyílà ní ìsìn bóyá bí aago kan kò tẹ́jú mẹ́wàá tẹ́jú mẹ́wàá làyílà ti wọlé ó sì wá kọ̀ǹtínú títí bóyá yóò máa lọ bí aago mẹ́ta títí tálátá yóò láti sọ wá. láàárín ìgbàanì àsìkò ni wọ́n ń pè ní kíni wákùtù ìyá wà wákùtù gbọ̀rù wa. láàbílà lórí bá mú yàn o àyè sí wà fún títí di báyìí àmọ́ kíni wákùtù kíni làlúrí èyí ló wá ṣe dáwà jẹna láìsí pé wọ́n bá wò kí ọ̀la mẹ́ta bó ti wò kí ní ààbò kan tó ìyàtọ̀ ń bẹnu méjèèjì pọ̀tẹ́ yíká lẹ́bi wú ni ká lágbára lórí ẹ̀ èyí sọ ọ̀bá àjàgbó méjì alẹ́ ló tó jí ni kí ẹ bá ṣe pé ọ̀run tẹ́lómi náà mà pé ọ̀run àìní ọ̀run kí ni òbí ká sàlàyé rẹ̀ nígbà tí èèyàn sùn látàlẹ́ tó wá dàgbó mẹ́rin òru lọ́sẹ̀ tẹ̀wá ló fẹ́ sùn wọ́n sì pè àṣùbà ní aago márùn àbá aago márùn kọjá díẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ọwọ́ àti òjì ọwọ́ àti ẹ̀kọ́ tí ó jì tòun náà ti mọ̀ pé ohun tó ń fẹ́ sùn yìí ó dènà fún wọn tàbí lẹ́yìn wákàtí kan ìwé lẹ́yìn ká lẹ́bi wí o àmọ́ tó ṣe pé yá ọ̀nà màmá ọ̀sẹ̀ ní sálẹ́mà Muhammad sallallahu alaihi wasallam eléyìí tó ń kọ́ wa bí Islam ti jẹ́ ẹ̀sìn tó bá pípẹ́ àwọn èèyàn lọ ẹ̀sìn tí ò fi wàhálà ìtọ́ mẹ́yọ̀ lágbára tí ò fi kọ́ lọ́rùn ọ̀run tí yọ̀ lágbára ẹ̀ ìgbàgbé tí yọ̀ lágbára ẹ̀ ọ̀nà nàbì ní ọ̀nà ọ̀sọ̀nà àmọ́ àwọn nǹkan ní ọlọ́nà ní ẹ̀ka nàbì làkàlẹ̀ nípa abúlà lórí bá dé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ò ní jẹ́ pé ọ̀rọ̀ àṣọ di ojú ọwọ́ máa wá sí ọ̀rọ̀ ojoojúmọ́ láago mẹ́ta ọ̀sán àbàgò mẹ́ta àbọ̀ àwọn àbá ẹnìkan fi fún ọgbẹ́ yàrá wà lórí ọ̀rẹ́ àjò àbí eléyìí ò jẹ ṣe ẹtí ìlú rárá torí pé bẹ́ẹ̀ bá wà lórí ìrìnàjò ọlọ́run ti fi rọrùn ó lè kí ọ̀run tá à ń pè ní jámọ̀ ìtàkùdíyìn ó sì lè kí tá à ń pè ní kíni jámọ̀ rẹ̀ tá a fi lápèjúwe yìí sì ní ó lè ká ilé àpọ̀ má láàtàlì lásìkò àlátàlì bàbá mà pé àlátàlì ní ojú ọ̀nà lọ́ba wọn. àbí ó ti wà lórí ìrìnàjò ká ilé àpọ̀ tó dé ó lè sọ ilé ààrẹ di àsìkò àlàkà kó lè ṣe mọ́gbóńdì àti ẹ̀ṣá ìlà bẹ́ẹ̀ àṣùbà àlà ìjà máa ń kankan o àìkẹ́ wọn àṣùbà lásìkò òyìnbó tó kọ́ra bí ọ̀dà wà lórí lórí ọ̀rẹ́ àti ọlọ́run àwọn. alákùnrin ẹ àwọn bí mẹ́ta tó lóyún lórí ìjọba tó lè dáhùn nípa àwọn ìbàdí ẹkùn sí ojú omi. Wọ́n á ń bèèrè pẹ́sọ̀ nípa Jackcard láàrin ọmọ ẹ̀ta ìlú. Wọ́n lẹ́nu tó ta five báyìí àmì 500 naira ló wà lórí káàdì. Wọ́n wá bẹ́tà. Wọ́n ní ó sàbí 400 naira. Wọ́n lẹ́ sọ pé wọ́n fún ní 400 naira. Wọ́n lẹ́ ní ìbáwọ̀ nígbà yẹn wọ́n ní mọ́tòdó ẹgbẹ́ wọ́n ní ẹgbẹ́ ẹgbẹ́ pé fífí àmì ìfàkọ́rẹ́ mìíràn lọ́wọ́ ní ìpínlẹ̀ tí túnmọ̀ sí owó ìjọba lọ́wọ́ ní ìpínlẹ̀ tòrò bí wọ́n bá tó fún wọ́n bọ̀ sí dédé ìpínlẹ̀ ìwá ká òun ní káàdì ìfàkọ́rẹ́ lọ́dún wọ́n wá gbé fún ìrẹ̀ ìtafẹ́ra wọ́n fẹ́ lórí ìmájẹ́jì wọ́n á gbé fún wọ́n á lọ́wọ́ so wọ́n ní bọ́ọ̀ ní ìdájọ́ ọmọ wáyé tó bá níbẹ̀ wọ́n ní ń kó káàkiri gẹ́gẹ́ but sí ẹgbẹ́ inú ìtọ́ta ni wọ́n fẹ́ ọ̀rẹ́ ọ̀pọ̀ títì wọ́n ní pẹ́ nínú ìjọra ohun fún ìdájẹ́ ní ọ̀pọ̀ pẹ́ وصلى الله على نبينا kúkúrú gbogbo ń tọ́ba ti ṣe pé owó la fi owó ọgbọ̀dọ̀ jẹ́ fún mi ọgbọ̀dọ̀ jẹ́ déédéé owó sí fún mi sówó májẹ̀mú tó ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé tí wọ́n jẹ́ kí ni dínkù kan náà torí ká gbọ́ yí dáadáa àtúntò yẹn bá mọ́ dọ́là kan lọ́wọ́ ní ìfẹ̀sẹ̀ ìgbà náírà kan àbóyé wọn ti ní déédéé ní ọmọdé àdìsẹ́ lọ́wọ́ bá náírà náà ló ti gbà ọ́ sẹ́rí òbí bá wọn. ẹ bó ti wà nù àdìsí nù anábì mú ẹni dàkítàlà pàtẹ àfúnáfú tàbí ẹrú kẹyìn pàṣẹ tó ń ẹnu méjì àwọn tí ń bẹ bẹ ni pé owó nù dọ́là nù náírà nù ọ̀gbọ̀dọ̀ dọ́là gbígba dọ́là ló yọ bá dọ̀lọ́ wá mú náírà wá ẹnu tó wà mẹ́rin. tí jíǹsì wọn bá ti papọ̀ lọ́gbọ̀dọ̀ pé kí ni déédéé. lápẹjúwe nísìnyí káàdì téèyàn mú lọ́wọ́ five hundred naira wọn kọ́ bí àná àbí five hundred dollars wọn kọ́ bí náírà náà ni ní kúkúrú nínú ṣẹ̀rí ẹ̀sìn náà nígbà pé náírà náà ni òun kò gbọ́dọ̀ fi gba five hundred and one naira ọdún torí pé ti ń jẹ́ ìgbà náà. èyí tí ìta àfa wa mú wá yìí wọ́n ń pè ní khasmu dayi àwọn tí ó bá rìn pa bóyá àwọn tí ní báńkì kankan yóò tún yá wọn dáadáa wọ́n ń pè ní bill of exchange bẹ́ẹ̀ bá jẹ báńkì lówó ní ìgbà bẹ́ẹ̀ nìkan jẹ ìwọ́ wàá mú ìwé òun sọ́kù tó fi jẹ́ olówó tuntun èmi ò lè dúró nígbà tí yọ sanwó yìí oṣù mẹ́fà ló kù sí bọ́yọ̀ ajá lọ́wọ́ mi àbí nǹkan kan one million ló fún mi báńkì ọ̀wà ni kò mú wa àwa lówó lé tí wọ́n fẹ́ dúró di oṣù mẹ́fà ni ìwọ mú wa àmọ́ àwọn òní fún one million ìgbà náírà àti ti àwọn ìdúró náà gbowó kíákíá bí ẹ bá tẹ́lẹ̀ yóò náà wò ìgbà yìí. tó ní kúkúrú kẹ́yìn yọ gbọ́ àlàyé àwọn àpá àṣàlàyé rẹ̀ tí ó sì gbójú. gbogbo jésù ó tọ́ báyìí pé jésù kan náà ni wọ́n yàrá kan náà ni wọ́n. èèyàn gbọ́dọ̀ wá torí bẹ́ẹ̀ kan níbi owó wa ni àbí ẹ̀kẹta nínú tá a tún tún gbọ́ láìpẹ́ wọ́n láwọn kan máa ta àjọ wọ́n láwọn kan kékeré wọ́n ń ta àjọ àti gbọ́yàn yìí báyà kẹ́ ìsàlàyé rẹ̀ díẹ̀. gbogbo ọ̀nà tíṣẹ̀rí àìsílámù ike yẹn ṣe ń bẹ ń bẹ tọkọ̀ fún wa gbogbo ẹ̀. irú ilé tá a bá béèrè yìí ní tọkọ mà ní pé ọmọ tí òróró jẹun tó ń sẹ́ǹdì káàdì sí ilé ìwé ẹnìkan fún wa ní àjọ nílùú ọ̀dà lẹ́nu tó jẹ hundred ń bẹ owó tí ì jẹun. gbogbo ń tẹ́ bá rí tíṣẹ̀rí ọlọ́run ọ̀dà àkọ́ta náà irú àjọ tó láwọn ń tà yẹn ló fẹ́ lè fi gan ló fún mi ẹnìkan dájọ́ tí wàá da pé oṣù mẹ́fà àbí nǹkan ní oṣù mẹ́jọ àwọn alágbára mọ́ bẹ́ẹ̀ àpá Suleiman ti dá ten ten thousand oṣù kọ̀ọ̀kan mẹ́fà mélòó wọn dáhùn fifty thousand ọ̀tá ni wọ́n ní sùúrù wọn dá tó mẹ́jọ ẹ̀dọ́ wọn kó eighty thousand kò tí ì kàn wọ́n táàkó kò lè dáná bóyá mọ́nà mọ́ wàá bá apá àti àtúwọ̀ lágbára mẹ́rin tààbù mi ìtumọ̀ ẹni pé apá náà máa wá dáa àjọ ọ̀nà lọ àbá àyàn kò rí jì wọ́n bá bẹ́ẹ̀ ẹ̀yìn oṣù méjì ẹ̀yìn ti dá fífì ẹ̀yìn ọ̀wà ta fífì tó ń tún wà bá àyàn fífì àbí fọ́tù ya ebo wọn lò lówó mọ́ ń ṣẹlẹ̀ nílùú ẹ̀yà wọn tó ṣe lọ́sọ̀ọ́ yàtúmọ̀ wà á yà wọ́n òun pàṣẹ òun ni gbogbo àwọn ọ̀nà ìṣẹ̀lẹ̀ ń jẹ́ ìpè ìṣòro tó ń bẹ fún ìṣòro ìpele ìṣẹ̀lẹ̀ islam kọ̀ àfi ká sì gbà bẹ́ẹ̀ èyí ṣe pé ọlọ́run lámìlẹ̀ lílu ọ̀nà mi láti ọlọ́run ìmọ̀lẹ́ fún pé wọ́n má bàa yan ọmọ rẹ̀ jẹ lóbi ní wọ́n má gbà yá lórí ara wa náà ni nípa báyìí mo fẹ́ ẹni tọ́lọ̀ ń gbọ́ bóyá àlàyé tí mo ṣe rẹ̀ ẹ̀dùn ayé lọ́lọ́dún. Aha, ok, ẹ kò rújú. Ah, àwọn tí MTN lápèjúwe àbí company MTN tọ́ba tẹ káàdì káàdì tí wọ́n tọ five hundred naira lé lórí ṣé káàdì yẹn lọ́tà ẹ́ kí lọ́tà ní àtàìmù wọn ń pè ní àtàìmù yóò ní pé Nàìjíríà lónìí àwọn èèyàn tí lè máa ta five hundred tọ́ba débò míì táwọn ti lajú wọn ni pé ta lọ́ọ́ gbà lójú èmi yóò fún un two hundred naira lọ. torí pé ilé ẹ̀sán ìmọ̀ yẹn wákà ìṣẹ́jú wọn bí ń kà èyí tí wọ́n ń tà ní five hundred and two yẹn mo lè àṣọ yín pé bẹ́ẹ̀ bá jáde kó nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ tàbí two hundred three hundred lọ. àbáwọn náà ní ìtura àwọn yẹn náà kọ̀m̀plé wọn ní ìlú táwọn yẹn àwọn níná epo làwọn fi ń twenty four hours epo làwọn rà sí epo máàkì táwọn gbé kalẹ̀ táwọn náà ń gbé lọ ẹni tí ń ta hair time yàtọ̀ ẹni tí ń ta owó ìyàtọ̀ ń bẹ ń bẹ ìdílé àwọn ní hair time tó five hundred bí ó bèrè pé ìwọlọ́mọ bá ń ta ọ̀dà àpòkò fún wọn four hundred ọ̀bá àta hair time rẹ̀ ní ìṣẹ́jú mẹ́wàá tó ní wàrà ní wa náírà ó pè mí gbogboyé nǹkí wọ́n ń ta yàtọ̀ ọ̀tọ̀ àmọ́ tó ti di kówó lè yàn fi ń pààrọ̀ owó tí wọ́n jẹ́ dóòtù kan náà وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم Thank you.